kíké kùránì kò lè bá òkú má káwọn afọwọ́tàn jẹ tí wọ́n mọ gbowó lọ́wọ́ rẹ pé wá kùránì fókù rẹ kò débì kankan kọ̀kọ́já bí ẹ ti kà á. nídàkejì sí àwọn àyà yìí ẹja tó wá yẹ àwọn àyà mi wò tó tó ń sọ ìdàkejì ń tẹ́lẹ̀ sọ ó ni mò ń sọ o àyà alákọ̀ọ́kọ́ nínú nahal quran sixteen verse twenty five Allah ní liyahamilu awzarahum kamilatan yawma liqiyama wa mini awzari ladhina yudilunahum bigoyri ilim ala sa'a ma yazirun Allah ní liyahamilu awzarahum kamila àwọn ènìyàn náà wọ́n ṣe ń tí wọ́n ṣe yẹn nítorí kí ni wọ́n ṣe àti ìmọ̀ tí wọ́n ṣe o but ọlọ́run fi ní tìtorí bẹ̀rẹ̀ lè ó fi ìtìtorí ó fi bẹ̀rẹ̀ àwọn àmọ́ tí wọ́n ṣe ń parí liyahamilu awzarahum kamila ọtí mọ́ gbọ́ kamila kamilu kamila ẹ̀hẹ́n completely completely nítorí kí wọ́n lè ru àwọn ẹ̀ṣẹ̀ wọn auzaru ni jamu wiziru nítorí kí wọ́n lè ru àwọn ẹ̀ṣẹ̀ wọn ní pípé pérépéré ó ru ẹ̀ṣẹ̀ rẹ tó o dá sọ gbọ́ kìrìsìtẹ́nì ẹ̀ṣẹ̀ tó o dá wàláì ó rù kamilatan kò ní ṣẹ́kù síbi kankan tó túmọ̀ sí pé ẹnìkan ò ní bọ́ rú mẹ́ ẹ yẹn kamila kamila ó rù ní kíkún lẹ́kùnrẹ́rẹ́ ó ní rù láàbọ̀ ò ní rù níná kísọ̀ kò ní jẹ́ àbọ̀ ìyá ọmọ lè kìyàmà ọjọ́ tó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ yẹn ọjọ́ àlè kìyàmà ni nítorí kí wọ́n lè gbé ẹ̀ṣẹ̀ wọn àwọn ẹ̀ṣẹ̀ wọn rù ní pípé pérépéré ní ọjọ́ àlè kìyàmà ẹni wàmí ní àwùzárì lẹ́dínà yùdìlúnà hùm bìgẹ́rì ẹ̀lẹ́mì wọ́n tún wá rù wọ́n tún wá rù nú ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọnù bìgbẹ́rì ẹ́nìmì láì nímọ̀ ó ti ru ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó rù ó pé ok wọ́n tún wá rù nínú ẹ̀ṣẹ̀ kan o ẹ̀ṣẹ̀ àwọn wo alẹ́dínà yùdìlúnà hùm ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n ṣì lọ́nà ọ̀wálé ayé ó ṣìyàn lọ́nà ẹni tó ṣì lọ́nà irú ìyà tí ó jẹ wọ́n kọ́pì rẹ̀ wọ́n paste ẹ̀ sínú àkáǹtì tiẹ̀ náà sọ ti gbọ́ <laughs> ẹni tó o sì lọ́nà sẹ̀ wọ́n kọ́pì ìyà tí ó jẹ ká lo computer language copy and paste irú ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni tó o sì lọ́nà wọ́n dàkọ wọ́n á kọ́pì rẹ̀ wà tó wá gbé sí ìwọ lọ́rùn àlà ẹgbọ́ o ẹ kíyèsí o sáà máa yẹ zero a ohun tí wọ́n rù lẹ́sẹ̀ ọmọ burú o ó ti burú báyìí o kò mọ ní tiwọn nìkan mọ́ o wọ́n tún ru ẹrù ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ mọ́ tiwọn nítorí kíni yòdìlú náà wọ́n bí gan èrè ẹlẹ́mì nítorí pé wọ́n ṣì wọ́n lọ́nà bí gan èrè ẹlẹ́mì pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú àìmọ̀kan jami adégúnwà máa múra lẹ̀ habibu marikasi máa múra lẹ̀ àyà yín gangan rèé ẹ̀yìn àyà yín gangan nìyí àwọn bọ̀dà Ṣéhù Tìjání àwọn bọ̀dà Ibrahim Niyasi àmàbà abúlálà tí wọ́n ṣì ń tí wọ́n kó ìṣìnà báyìí ẹ ru yín completely ẹ tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn tẹ́ ẹ ṣì lọ́nà ṣe rí i pé àyà yẹn òun ti ń sọ nǹkan míì nísìnyí o pé àwọn kan tún ru ẹrù ẹ̀ṣẹ̀ ẹlòmíràn àyà tá a sì kà ní igun àkọ́kọ́ ó ní ẹnìkan ò ní í bá ẹnìkan ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe rí pé ó ti fẹ́ jọ pé kíní mọ̀ ti fẹ́ takora wọn ọ̀kan ní ẹrù ẹ̀ṣẹ̀ lóòrù onírú tẹ́tẹ́ lòmíì ọ̀kan máa ń sọ ní ìsìn pé ó tù ti ẹlòmíì sórí pé ó ti fẹ́ takora wọn ẹ̀já tẹ̀ wájú. nínú súrọ́tùlẹ̀ ankabut Quran twenty nine verse thirteen Allah sọ ń bẹ̀ pé ankabut chapter twenty nine verse thirteen wàlàyàmìlúnà àfikọ́làhùn wà àfikọ́làn ma'a afkolihim walayus aluna yawmale qiyama walayus aluna yawmale qiyamati amma kanu yaftarun wala yahmiluna afikolahum dagudaju dagudaju wọn ò ru àwọn ẹrù ẹ̀ṣẹ̀ wọn tó wúwo ẹrù tó bá wúwo náà ń pè ní afkol. dájúdájú wọ́n rù ẹrù ẹ̀ṣẹ̀ wọn ẹrù ẹ̀ṣẹ̀ wọn tó wúwo wọn á rù wàsíkọ́lá wọ́n tún wá rù àwọn ẹrù ẹ̀ṣẹ̀ míì tó wúwo máa àsìkọ́ọ̀lì yìí pẹ̀lú ẹrù ẹrù ẹ̀ṣẹ̀ wọn ẹrù ẹ̀ṣẹ̀ wọn ẹrù tiyín ẹ̀ẹ́tùrù tẹlòmíì mọ́ tiyín wọn á rù tiwọn wọn ọlọ́run lò ẹ má gẹ̀ ń dojú ẹ̀kọ́ yín ọlọ́run jẹ́ ẹ dáràn. wàlà yahamilu na afikọ́ọ́là hom dájúdájú wọ́n á ru ẹrù ẹ̀ṣẹ̀ tiwọn wà afikọ́ọ́lá wọ́n tún ru àwọn ẹrù ẹ̀ṣẹ̀ míì máa afikọ́ọ́lì yìí pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ tiwọn ibi tá a fẹ́ yọ lọ gangan nìyẹn o màkàn wà tú wáyà parí fún wa wàlà yusra lónà yàwọ́ malẹ̀ kìyàmà a wàá bi wọ́n léèrè lọ́jọ́ àlèkìyàmà amákanú yẹfutaru nípa àwọn àdáparọ́ tí wọ́n ń pa mọ́ ọlọ́run mọ́ àwọn òjíṣẹ́ rẹ̀. ayé eléyìí náà òun náà mọ̀ tó ń sọ pé ó ru wọ́n ru tiwọn wọ́n tún ru tẹlòmíì mọ́ tiwọn ó ti ó ti fẹ́ jọ bí ẹni pé ìdàkejì àwọn àyàtà kójọ ní abala àkọ́kọ́ làwọn eléyìí sọ o ni àwọn eléyìí ń sọ àpẹẹrẹ kẹta suratu yasin chapter thirty six verse twelve ọlọ́run sọ pé inna nahanu nuhuyili mauta wa naktubu ma qaddamu wa afarahum wa kulla shay'in ahasoinahu fi imamin mubin ìtumọ̀ iná dájúdájú àwa nàánú àwa nuhuyili mọ́ta àwa la máa jí àwọn òkú dìde á sọ wọ́n di alààyè wanakutubu àtúwánkọ́ọ́lẹ̀ máa kọ́ dààmú iṣẹ́ tó o ṣe iṣẹ́ tí wọ́n ṣe ńgbà tí wọ́n bẹ láyé máa kọ́ dààmú iṣẹ́ tó o tì í wájú kó o tó kú wọ́n kọ́ ẹnu kò dé ọ̀run kò bá ni ọba mú dọ́ra ọba wájú ẹ̀ báyìí iṣẹ́ tó gbélé ayé ṣe wọn kọ́ ọlọ́run tún wá ní wá àṣàrà hum ó tún lọ wá àtìfù fún àṣàrà a èèmọ̀nù o ó ní wọ́n tún wá kọ àwọn orípa wọn ó ti kú òláyé tán wọ́n wá tún kọ <laughs> wọ́n tún kọ nǹkan lé ọ lórí ó ti kú o o ti kú o o sì láyé mọ́ o ìntọ́ o ṣe ń gbà tó wà láyé ìntọ́ o tì iwájú nìyẹn ok wọ́n kọ́ fún ọ. <clears throat> wọ́n kọ́ lé ọ lórí òṣèrere wọ́n kọ́ ọ̀ṣàìdá wọ́n kọ́ wọ́n àfárahùn ńgbò tó wá kú ò láyé tán. orípa rẹ tó fi ilẹ̀ orípa tó fi ilẹ̀ táwọn èèyàn ń tọ̀ wọ́n tún wá máa kọ́ yóò tún wá máa nínú àkáǹtì rẹ orípa rẹ tó fi ilẹ̀ jùà gbogbo nǹkan pátápátá ó ni ó ni àhàsọ ináhù à ń kọ́ ọ à ń kọ́ ọ lẹ̀ ńgbà tí yẹn bá kọ nǹkan tí yúnítì kan ò tí ò sọnù nínú àkọsílẹ̀ láàlò àhàsọ iná wù tá a bá lo kátàbà akọni ó ṣeé ṣe kíkan mọ́ sí ń bẹ̀ tó bá ti di àhàsọ iná wù hey àti sọ nǹkan kan ò dín fi ìmáàmì mubin a ti kọ gbogbo ẹ̀ lẹ̀ a ti sọ ọ wà nù tíra mubin tí a tó ga sí pé àwọn fọ́ǹtì ẹ̀ ó bóòdì hmm. èdè kọ̀ǹpútà mo lò fún ọ yẹn o àwọn fọ́ǹtì ẹ̀ ó bóòdì tó pé tí tẹ́ máa táìpù nǹkan tẹ́ máa bóòdì ọ̀rọ̀ ó rí i pé yóò hàn dáadáa bí gbogbo ohun tó gbélé ayé ṣe àti orípa rẹ lẹ́yìn ikú rẹ bí ó ṣe hàn nìyẹn fi ìmáàmì mubin al-imaamu huna al-kitab tíra ni ìmáàmù ń bí báyìí kí ló fà tẹ́mi ń pe tíra ní ìmáàmù ntọ́fà ni pé níbo ni ìmáàmù máa dúró sí masalasi iwájú iwájú ẹ̀ náà tíra rẹ̀ ó wà ká anahu ìmáàmù kà yóò dàbí ẹni pé ìmáàmù rẹ nù gẹ́gẹ́ bí ìmáàmù ẹ̀ ṣe máa ń dúró síwájú lórí ìrun tí ààrẹ náà iwájú báyìí ni ó wà iwájú ẹ̀ ni ó wà báyìí tọ́ máa wò báyìí pé a ọlọ́run o a ṣé n tí mo ṣe rèé a ta lágbájá yìí tó ń tọ orí pa mi eléyìí má tutù kó bá mi la ilaha illallah muhammadu rasulullah a àwọn èèyàn rèé lẹ́yìn mi yìí tí wọ́n tí wọ́n gbọ́rọ̀ ẹnu mi tí wọ́n tẹ̀lé àṣé mo ti kó bá wọn tàbí àṣé mo ti júwe wọn sí ojú ọ̀nà tọlọ́run dáadáa gbogbo àwọn tó tẹ̀ lórí pẹ́ pátá pátápátá ọmọ iṣẹ́ tó kọ́ńṣẹ́ iṣẹ́ tó fi lé lọ́wọ́ ní í ṣe ọmọ tó kọ́ńṣẹ́ ọmọ ìkọ́ṣẹ́ rẹ orípa rẹ nu ọmọ tó bí orípa rẹ nu ẹni tó rí ọ bó ṣe ń ṣe tó náà ń ṣe bẹ́ẹ̀ orípa rẹ nu ó ti yí ọ orípa rẹ nu gbogbo ẹ̀ lọ́ọ̀bà ń bẹ̀ ká dín ọmọ tó wálé ayé wá ṣe wọ́n ti ń pelé ayé ní fìtínà ọmọ tó mọ fìtínà ń tí máa fòrò èmi ó rí sí ẹ̀rẹ́ báyìí ẹ̀mí rẹ yóò sì fẹ́ yọ kúrò nù gbáyà rẹ níwájú ọlọ́run now ayé ilé yìí náà òun náà ń sọ pé iṣẹ́ tó o ṣe wọ́n kọ́ wọ́n tún wá kọ̀ǹkan míì lẹ́yìn ikú rẹ lé ọ lórí tó o ṣe fún ara rẹ ẹlòmíì ló ṣe é tàbá wa kó àwọn gúrùpù wáyà àkọ́kọ́ sẹ́gbẹ́ kan tá a kó gúrùpù wáyà kejì sẹ́gbẹ́ kejì lọ́dọ̀ ẹni tí ò bá yẹ ń táwọn àáfàá sọ wò dáadáa ohun tí ó sọ ni pé kínní ó mọ̀ fẹ́ takora àwọn ọlọ́mọ aṣáánú wa ọ̀kan ní iṣẹ́ tí n bá ṣe mí ni màá jẹ́ tí n bá sì dáràn mi màá jìyà rẹ̀ ìka tó bá ṣẹ̀ lọ́ba gé tòótọ́ ewu wá ní ètò tó wá sọ pé ẹ̀yìn ń ru ẹ̀yìn ọ̀ràn ọlọ́ràn ń wá ru ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn tọ́lọ́ sọ pé ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ kan kò ní bẹ́ẹ̀ lómi rú ẹ̀ṣẹ̀ míì mọ́dàrẹ́ nariju ulama nariju ulama padà. sọ́dọ̀ àwọn onímọ̀ ọmọ kéwù là wà kí làwọn onímọ̀ sọ lórí ẹ̀. wa nahnu numathilu lidhalika ṣe é rí ohun tá a kà bọ́ọ̀tà nù áyà gúrùpù kínní gúrùpù kejì a fẹ́ fi àpèjúwe kan lélẹ̀ fún yẹn o minwa kenyans àpèjúwe tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn gangan fanakul àwọn wa sọ pé láwo ana ṣahasan tó bá já sí pé dágúdájú ènìyàn kan haradọ ó gbẹ ló ń gbẹ ṣahasan àkàrà ó gbẹ ènìyàn míì ló ń gbẹ àlàkọ́tìlì ìsánimá pé kóṣà lọ pa ẹnìkan ẹnìkan ó wá gbẹ ẹnìkejì ló ń gbẹ pé arákùnrin mo fẹ́ kó pa lágbájá mo fẹ́ kó pa ó ti gbẹ́ lóńgbẹ́nu lọ́pàlágbájá fastajaba hadha shakhas li hadha tahrid lẹ́ni tá a gbẹ́ lóńgbẹ́ yìí ènìyàn yìí lọ́ba jẹ́ pé ìgbẹ́ lóńgbẹ́ pé kọ́ lọ́ọ́ pààyàn gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń rán èèyàn tí ń rán assassin sí àwọn èèyàn wàkọ́ ọmọ bíi kọ́tìlì dáàlìkalẹ̀ ìsàn ó sì lọ gbé àṣẹ ìpa ẹni yẹn ó gbèrò ó musẹ fainal kọdọ àhùnà dájúdájú ìdájọ́ lórí kéèsì yìí mr a ó ní kí mr b kó lọ pa mr c mr b sì dìde ó sì lọ pa mr c ìdájọ́ ní àyín ni pé yóò àkọbù àlìfáìlú àlìmùbáṣirù ẹni tó dìde síbi iṣẹ́ ìpànìyàn á jẹ ń yà wà á wá alikọ́ọ̀tì lù òun lẹ́nu tó pààyàn gangan wàyò àkọ́bù àlìfáàyìlá gọ́ìrálì mubashir aidan á tún wá jẹ àlìfáàyìl ẹni tó ṣe iṣẹ́ àmọ́ tí ì ṣe pé òun ló ṣiṣẹ́ yẹn tààrà wàhúwá àlìmùhárídù wọn làlẹ́ kọ́tìlì òun náà ni ẹni tó gbé iṣẹ́ ìpànìyàn lẹ́nìkan lọ́wọ́ ẹni tó ní kẹ́nìkan lọ pa ènìyàn wàlẹ́ ìsàmìnàlẹ̀ àdìlì kò sí nínú déédé kò sí nínú dọ́gba ká sọ ní àyè wípé ìnàlẹ̀ nǹkan ọ̀bà yẹ́jìbù àyùsọ̀bà àlàlífà àìlèlè mọ̀báṣír dúnàlẹ̀ muharrid kò sí nínú déédé ká sọ pé dájúdájú o ìjìyà ń bíbà yìí á gbé dìde ó di dandan ká lórí assassin nìkan láì ní í mú ẹni tó ránṣẹ́ ìpànìyàn mọ́ lè le muharid nítorí wípé ẹni tó gbé iṣẹ́ léèyàn lọ́wọ́ tó gbéyàn lóhùn gbẹ pé kéèyàn lọ ṣe kinní kan bẹ̀rẹ̀ tí bá rí mọ́ èyíkéyìí ìwòye sí torí òwòye sí yòówù tábàrú mutasabiban filikọtìlì minjihatin anahu harodo dhalika shaksu i, i, e, wo, sorry ibikíbi torí òwò sí a ka ẹni tó rán yàn ṣẹ́ ìpànìyàn á kà kún olókùnfà atọ́kùn atọ́kùn níbi ìpànìyàn ní ojúpọ̀nà pé dájúdájú òun ló gbé òun tì ló ń gbẹ ó gbẹ nìyẹn ló ń gbẹ pé lọ pa á ẹni yẹn ò wulẹ̀ ní ipa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀rọ̀ tí Mr A sọ òun ló jẹ́ kí Mr B lọ pa Mr C wọ̀dàfáàhù ilà mubashara ilà mubashara tìlìkọ́tìlì àníṣe ọ̀rọ̀ tí mr a sọ òun ló ti mr b lọ́pọ̀pọ̀n lọ síbi kọpa onítọ̀hún wàláwùlà dhalika tahrid wò ó tí kì í bá ṣe ń torí pé mr a ó sọ fún mr b pé kó lọ pa mr c lábùmọ̀ wọ́kàn àlìkọ́tìlù ìpànìyàn oníṣẹ́lẹ̀ wà á lè yìí lórí ní wá sọ yìí fala yasu isnadu fain likotli wuna lilifail alimubashir duna alimuharid kò wá ní lálàáfíà káwá ṣe àfi ti ìpànìyàn yẹn sí ẹni tó lọ pàǹtọ̀hún nìkan láì ní í mú ẹni tó ránṣẹ́ mọ́ if lausọ hadhalika lakana dhalika lihukumu jairo gaira adilin tẹ́ bá lọ ṣerú ìdájọ́ bá ń fún assassin tẹ́ ẹ̀ mú ẹni tó rán assassin mọ́ ìdájọ́ yín gbà náà yóò wá jẹ́ jahiru àbòsí gẹ́ra adìlì kìí ṣe ìdájọ́ tó jẹ́ ìdájọ́ déédéé mánu ta ló takun tí wọ́n sọ yìí o dúró ní ìsìn o dúró ẹnìkan wá sọ fún ẹnìkan pé kóńtì kò fọ́ létí olùkọ́kọ́ fọ́ lẹ́sì kan èèyàn mélòó ló lọ rìpọ́tù kéèsì ní àgọ́ ọlọ́pàá èèyàn méjì ni ẹni tó ní kó fọ́ ọ létí ó fẹjọ́ ẹ̀sùn ẹni tó wá ránṣẹ́ ìfọ́nilétí náà ó fẹjọ́ òun náà sùn nítorí pé tó o bá mú ẹni tó fọ́ ọ létí dàgọ́ ọlọ́pàá wọ́n ní kó make a statement yóò ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ o jẹ́gẹ́ mi mo dúró mi o lágbájá ló ní kí n fọ́ létí o kódà kí ìwọ tí wọ́n fọ́ létí má dàkọ́ lágbájá o ẹni tó jíṣẹ́ yóò kà yóò kà ló sì fi já pé àwọn assassin tẹ́ bá lọ pààyàn nínú ìṣesí wọn wọ́n mú picture passport picture onítọ̀hún lọ́wọ́ wọ́n ní ẹni tó ń rán àwọn ṣẹ́ rèé o ó ní káwọn pa torí náà mọ̀ nsọ́lá lè o.